ẹ̀yin ọmọ yorùbá ẹ kú kalẹ̀ bọ́ọ̀ lójú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí akú wẹliwẹli òjò yìí òjò tọrọ yìí yóò bá wa kókú lọ yóò bá wa kárùn lọ yóò bá wa kó àṣírí lọ ìgbésí ayé wa yóò rọrùn àníbàárà ìfọwọ́ tí o lágbára ìdùwà mo ní kí n tún fún wa ní nǹkan ṣàgbéjì ara kan sí ni oògùn ọmọ ò sí o oògùn àrùn ló wà ìyá bàbá ẹ̀ súnmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nílé ọkọ tipẹ́ tí ń wojú olúwa omi ń bẹ àrùn ara lọ́sẹ̀ ìdènà báyà látara ọkọ ni àbí látara ìyàwó kí ọlẹ ayọ̀ ó lè sọ nínú ó ní gbìyànjú táwọn Yorùbá náà máa ń dà tọ́lọ́run sì ń fàṣẹ sí àwọn ẹni bí sì máa ń ta kókó rẹ̀ láti lè jẹ́ pé wọ́n sọ pé bó ṣe lọ òun ni kọ́ bọ̀ ejò kì í lọ́mọ lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọ̀rọ̀ ayé yín ò ní já síbẹ̀ o ìwọ tó níbí tó sì níran tó lẹ́bí tó lára iṣẹ́ ìtọ́ ọba ti ń gbọ́ jù fáwọn ẹbí rẹ̀ kí wọ́n lọ ṣe é ṣùgbọ́n oníbejì ni o ẹ̀yọ̀ kan láàfilẹ̀ ànífìkejì rẹ̀ lẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ <clears throat> bọ́báyá èèyàn wojú olúwa láti ọjọ́ tó ti pẹ́ ó sì lo gbogbo nǹkan ó ti lọ́ọ́ ṣe àyẹ̀wò nílé dókítà wọ́n ní kò sí ohun tó sọkọ kò sí ohun tó síyàwó ṣùgbọ́n ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ó ti yẹ wọ́n kì í kú ewu ọmọ gbogbo ẹni ó sì ti bí ìkútọ́yàwó ò ní pa ọmọ yín ẹ lọ́ọ́ tọ́jú èkó ẹ̀dá èkó ẹ̀dá iyekíye tẹ bá rí tó pé pérépéré ọyẹ mo jù ságbádá odidi àdán tó tóbi dáadáa ẹ mo jù ságbádá ẹ wá lọ wá àwọn tí bá ń ta ẹran ọ̀gbẹ́ tí wọ́n bá ẹ̀sẹ̀ pa àparò tàbí kẹsùn pa àwọn ọdẹ tí wọ́n bá ẹ̀sẹ̀ pa àparò nínú igbó gbogbo nǹkan inú àparò ẹ kò sí ẹ gbọ́ gbogbo nǹkan tí ń bẹ nínú àparò ẹ kò sí tá à ń pè ní ìfun inú àparò tọ́ panumọ́ àbo ewé panumọ́ àbo panumọ́ àbàfẹ́ ẹ ẹ kò le ewé patamọ́ ewé patamọ́ yìí ajayi ọ̀pọ̀ ẹ kò sí ewé àbàfẹ́ ẹ kò sí pẹ̀lú odidi atare kan ẹ jó. E ẹ̀gbọ́n mo ṣe wí ẹ̀dò tẹ́ ẹ bá ti wá ẹ̀dò tán tí obìnrin yìí bá ti ń parí nǹkan oṣù rẹ̀ ní orí ìjókòó odidi ẹ̀kọ́ kan tọ́jẹ́kọ̀ọ́ eléwé yóò bu ẹbu yìí sí yóò fi fọ́ ẹ̀kọ́ tútù yóò mọ di yóò torí ẹ̀kọ́ tó bá mọ̀ yìí pé o lè mu tán àìla ẹ̀kọ́ kan sí méjì o odidi ẹ̀kọ́ kọ̀ọ̀kan òun ló fi lò ó pé ó parí nǹkan oṣù rẹ̀ lónìí òní yìí náà lọ bẹ̀rẹ̀ sí ni máa lò bó ṣe wá ń lò ó lò fúnjọ́ márùn tó fi ṣe tó fi ṣe bẹ̀rẹ̀ ovulation rẹ tó bá ti wá ń lò lọ kọkọ̀ rẹ̀ ó máa lóòdù ẹ̀ tó bá ti ń lò kọkọ̀ rẹ̀ ó máa lóòdù ẹ̀ ní agbára ọba tí jọlọ́run ọba tó ní agbára lórí gbogbo ẹni tí ń pè rẹ̀ lálágbára tó o ń lò ọlẹ̀ ayọ̀ sọnù rẹ̀ kọ́ wá sẹ́nu rẹ̀ kẹ́m kọ́ sẹ́nu rẹ̀ báwo kọ́ sẹ́nu rẹ̀ kẹ́m ọlẹ̀ ayọ̀ yọ̀ sọnù rẹ̀ ìbejì rẹ̀ kejì àní fi sílẹ̀ wọ́n tó bá nífẹ̀ẹ́ sí ma sí wa má pe bàbá mo fẹ́ kẹ́ yọ̀ǹda rẹ̀ fún wa o gbogbo èyí táwa náà ti ń yọ̀ǹda bọ̀ látọjọ́ pípẹ́ ń bẹ ńlẹ̀ tẹ̀tí fi jàǹfààní tọ́pọ̀ rẹpẹtẹ ń bẹ ńlẹ̀ oníbejì ni àkọ́kọ́ nìyẹn bá fẹ́ sí wa àwa o èèyàn ló ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin náà máa ìmoore hàn jẹ́ ẹ bàbá ẹ wòlíì lèmi náà ń ṣe olúwa ẹ àfáà lèmi náà kíní kan ní í ṣe kíní kan ní kíní kan ní kíní kan má torí ẹ pè mí o ìní dán lóhùn o ìní dán lóhùn wọn ní ẹnìkan ojúbà àfògùn sínú kú àmọ́ òògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àrùn gbígbé kò sì jẹ́ nìyẹn tí wọn náà bá nífẹ̀ẹ́ sí ààbọ̀ sí a sọ pé iye tí ọ̀nà nù kò sì jẹ́ nìyẹn akọ rẹ̀ lélẹ́yìí okò abo rẹ̀ kò sì jẹ́ nù àdúrà wọ́n gbà o àrìbá ti ṣe o àárọ̀ náà gbé gbà o èmi ọmọ yín náà ní Lukman ọmọ àyẹ́dàrè tàbọ̀ ọgbọ́n ọmọ plus two three four eight zero three two nine eight three two nine eight plus two three four eight zero three two nine eight three two nine eight fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ máa wá ewé àtegbòkí ní àrídájú pàápàá ẹ̀yin tẹ́ ẹ wà ní Abidjan bí a ní eléwé ọmọ níbi tí ó jìnnà sí wa ń bí ní makasin bí ìyá àbíbù ẹ bá fresh ewé lọ́dọ̀ rẹ̀ ẹ bá lọ́dọ̀ rẹ̀ èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa fi ń dààmú lọ sí àjàmé èyí ẹ gbìyànjú kẹ́ ẹ máa rà lọ́dọ̀ tiẹ̀ náà àwọn tó sì wà lájà míì náà ẹ máa bá wọn náà rà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wà nítòsí ń bí ẹ máa bá wa yàdọ̀ rẹ̀ àrídájú ewé ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí mo fojú ara mi rí tí mo sì débẹ̀ kódà mo ti ṣètò bíi mẹ́ta kan lọ́dọ̀ rẹ̀ ẹ máa wá bẹ̀ ẹ máa bá ewé àti egbò tó ẹ máa bá lọ́dọ̀ rẹ̀ tó iṣẹ́ gbogbo wa kò ní dìṣẹ́ mọ́ alọ́wọ́ yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ lẹ́ẹ̀kan sí mo tó ní kí n sọ fún wa yìí pé ọ̀sẹ̀ kan la láálò ṣùgbọ́n àwọn èèyàn gbà bẹ́ẹ̀ o yọ ọ̀tọ̀ọ̀sẹ̀ méjì tàbí kó lé díẹ̀ tàbí kó má ju ọ̀sẹ̀ méjì yẹn lọ gérégé tiwa lọ́lọ́run ó ṣe o kò ní ṣe tọ́ta wa o ire o ire kàbìtì.